ọ̀dọ̀ọdún ní sápóoruwé bọ́dún bá jọ pèrègùn agbáṣọ tuntun mìíràn wọ̀. ó rẹ yeye yé o. ó pa lọ. Jimoh Tóyìn Abigail yèyé Ọ̀ṣun Omiṣèyí ló ń pe gbogbo ọmọ ọ̀dọ̀ àgbà síbi ayẹyẹ ọdún Ọ̀ṣun tọdún yìí Ọ̀ṣun festival twenty twenty four tó máa bẹ̀rẹ̀ láti sátidé ọjọ́ kejìlá oṣù kẹwàá títí di sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá October twelve to October nineteen twenty twenty four bí àwọn ètò náà ó ṣe lọ nìyí bíbọ òkú ọ̀run láàárọ̀ sátidé twelve of October alẹ́ ọjọ́ sátidé yìí náà la máa bọ Ògún àti Èṣù ọjọ́ Sunday October thirteen ni bíbọ Ifá ọjọ́ Monday October fourteen ni bíbọ Bàtálá àti Ajé tuesday october fifteen la máa bọ ṣọ̀gbọ́n àti ọbalúayé wednesday october sixteen ni orí bíbọ tó bá wá dọjọ́ thursday october seventeen eégún abẹ̀rù àgbà máa jáde ọjọ́ friday october eighteen ní bíbọ gbogbo ẹgbẹ́ àti àìsùn ọjọ́ saturday october nineteen gangan ni wẹ̀jẹ̀wẹ̀mú tá a máa gbàlejò gbogbo mùtúmùwà ní ìfẹ́dọ̀là street orílẹ̀ òkè ọlá owóde yewa nípínlẹ̀ ògùn captain sunday ìṣọ̀lá mr capable lolórin tó máa fi sì àgbéwà débẹ̀ matthew bolóde òkú mc biggie láti fàájì fm ló máa darí six thousand naira